الحمد لله جل جلاله وعظم سلطانه وتقدست أسماؤه والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أنه لا إله إلا الله ومن الإيمان بالله عز وجل إثبات أسمائه الحسنى كما أثبته لنفسه أو أثبته له رسوله صلى الله عليه وسلم واعلموا بأن لا شريك له في أسمائه قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من المؤمنين من المؤمنين بأسماء الله الحسنى والعاملين بها وبمقتضاها إنه على ذلك قدير أدفع فون ولو وباوه ọlọ́run ọba tá a dúpẹ́ fún ọba tó tóbi ó tóbi ó tóbi ó tóbi gbogbo ń tọ́dà lọ ọba yìí ìjẹgàba rẹ̀ àti ọlá rẹ̀ ó lékè gbogbo ń tọ́dà pátápátá orúkọ ọlọ́run ọba tọ́lọ́run ọba ń jẹ́ orúkọ náà kò sẹ́nìkan tó lè bọ́lọ́run ọba mú orogún níbẹ̀ kò tó lè jẹ́ orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ ẹ̀. nítorí pé iṣẹ́ tí ń ṣe tó fi sọ́ra rẹ̀ ní àwọn orúkọ yìí kò sẹ́ni tó lè ṣe nínú àwọn ẹ̀dá ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad <clears throat> kọ́bọ̀ gbogbo àwọn gbogbo àwọn ẹni rẹ̀ a ń jẹ́rìí pé kọ̀sọ́ba tí a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ọba Allah ń ẹrú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ibadallah ẹ̀yàn rúsìn ọlọ́wọ́ bá wa ittaqullaha ta'ala ẹjá lè sàlékún bẹ̀rù ọlọ́wọ́ bá wa kálọ̀ lè mà wípé ọba Allah ọba tí ọlẹ́tọ̀ sí ká máa sin torí ẹ̀ ló fi sọ́ra rẹ̀ ní Allah Allah ورك ولا مبني المألو يتم هنا نبي أن تعمل سين توصل له توصية سين تو واسين تطلع له توصية سنة لين لين إنتم فين الله نية الله المألو خلق الكون وحده وهو القاهر على عباده وحده وهو الحي وحده وهو المميت وحده وهو الجبار وحده ọba yìí nìkan òun náà lọ́ba tó jẹ gàba lérí gbogbo tó dá òṣìṣẹ́ kankan tó jẹ gàba lérí ọlọ́run ọba yìí náà òun nìkan ṣoṣo ní dá gbogbo tọ́lọ́run dá òun nìkan ló dá gbogbo ẹ̀ ọba yìí nìkan lọ́ba aláàyè gbogbo tó kù lẹ́yìn ọlọ́run òkú ni wọ́n ọba Allah tá ń sọ yìí òun náà lọ́ba tó jẹ́ pé òun nìkan ní darí gbogbo ohun tí ń lọ nínú sámà àtìlẹ̀ ẹjẹ́ wa lọ lè mọ̀ pé ọlọ́run ọba yìí ó ní àwọn orúkọ tó sọ́ra rẹ̀ àwọn orúkọ yìí gbogbo ẹ̀ ló tóbi àmọ́ gbogbo ẹ̀ pátápátá ọlọ́gàá ọ̀gá gbogbo orúkọ ọlọ́run náà ni Allah jalla jalaluhu wa adama sultanuhu wa taqaddasat asma'uhu lẹ́yìn Allah yìí tó wá ní àwọn orúkọ míì tó pọ̀ rẹpẹtẹ nínú al-Qur'an al-Karim àwọn orúkọ ọ̀pọ̀ rẹpẹtẹ nínú hadisi annabuwa Muhammad òun náà ni nọ́ọ̀mìnà bí rúgbó bí yẹtìlá agbọ̀dọ̀ gbàgbé pé ọlọ́run ọba aláàánìkan ní darí gbogbo nǹkan òun ló sì ń tọ́jú gbogbo nǹkan alhamdulillahi rabbil alamin ọlọ́run ọba ni ọpẹ́ fún ọlọ́run ọpẹ́ tọ́lọ́run ní sí ọba tí ń darí gbogbo nǹkan ọba yìí lábúdà nọ́ọ̀mìnà bí olóhi yẹtìhì agbọ̀dọ̀ gbàgbọ́ pé òun nìkan ló yẹ ká sìn ẹ̀sìn wa ọlọ́run nìkan la gbọ́dọ̀ fún nínú àwọn tá a gbọ́dọ̀ gbàgbọ́ tá a fi sin ọlọ́run òun náà ni ká mọ orúkọ ọlọ́run àṣírí orúkọ ọlọ́run orúkọ ọlọ́run bá ní àṣírí tọ́pọ̀ rẹpẹtẹ gbogbo orúkọ ọlọ́run pátá ló ní túmọ̀ olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ máa kó tó jáde láyé lẹ́yìn náà ó sì gbọ́dọ̀ má máa pe ọlọ́run ọba ló tọ́lọ́run pẹ́ra rẹ̀ ó sì gbọ́dọ̀ sọ ọlọ́run ọba ló tí ò sọ́ra rẹ̀ orúkọ tó lọ́n bá sọ̀rọ̀ rẹ̀ náà lórúkọ ọlọ́run orúkọ tí ànábì bá sọ ọlọ́run ọba kọ́lọ́run jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ́sàlàyé fún kóhùn jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn orúkọ tá a bá rí náà Kùránì àtàdísì a gbọ́dọ̀ gba orúkọ kankan tó mọ́ àfi tá a bá gbàgbọ́ pé ọlọ́run ní àwọn orúkọ míì yàtọ̀ sí ìtọ́wà òun nìkan náà ló sì mọ orúkọ náà yín sì ń jẹ yín sì ń ṣiṣẹ́ orúkọ yẹn yín ṣiṣẹ́ tọ́ ọlọ́run àwọn orúkọ pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn orúkọ náà alhosna àwọn orúkọ tó dáa ní asmaulahil husna agbàgbọ́ wọn ní orúkọ ọlọ́run orúkọ ọlọ́run àṣírí orúkọ orúkọ ètò olóhùn ń jẹ́ yẹn ń ṣiṣẹ́ tó bá ní àlùgàfóró lòun ọba tí máa ń foríjì gbogbo àwọn ẹ̀dá ẹ̀lì tó bá ní àlùjàbáàrù lòun ọba tó jẹ́ pé máa ń jẹ gàba lérí ẹ̀dá ẹ̀lì tó bá ní àlùgẹ̀níyù lòun ọba tó kú ọlọ́dọ̀ gbogbo ẹrú ẹ̀ni tó ní àrọ̀sáàkù lòun ọba tí máa ń sáré sìkì fáwọn ẹrú ẹ̀ni gbogbo tọ́lọ́wọ́n bá lòun jẹ́ ẹnìkan tó bẹ̀ kọ́ bọ́lọ̀ jẹ́ àlùmọ̀mẹ́tù ọba yìí ní pẹ́ni tó wù àlùmọ́hì gbogbo kọtọ́ náà wọ́n bá aláǹpẹ́ rẹ̀ iṣẹ́ tó ń ṣe tó fi sọ̀rọ̀ olókọ yẹn kò sẹ́ni ó lè ṣe nígbà tí òṣìṣẹ́ni tó lè ṣe yẹn kò sẹ́ni tó lè jẹ́ orúkọ náà orúkọ lọ́wọ́n bá a máa wa sunna nínú alukur'an àti sunna ọlọ́run sọ́nà alukur'an karim ó ní walillahi al-asma'ul husna ọlọ́run bá ní ọba yín ó ní àwọn orúkọ tó dáa jùlọ fad'uhu biha ẹ máa pè é ẹ máa pè ọlọ́run tẹ̀bá ní bùkátà bíhà pẹ̀lú àwọn orúkọ náà tẹ́bá fẹ́ gba nǹkan ẹni yá Allah mọ́sà fún mi kan báyìí tẹ́bá fẹ́ gba nǹkan ẹni yá Rahman tẹ́bá ti pẹ̀lú àwọn orúkọ yẹn yóò tètè dáyín lóhùn nínú àwọn oríire tọ́lọ́wọ́n bá Allah tó fún àwa mùsùlùmí òun náà ní kéèyàn ọmọ ọlọ́run kó tó mọ àwọn oríkì rẹ̀ àtàwọn orúkọ rẹ̀ nínú àwọn agbára táwa mùsùlùmí tá fi ń jẹ́ mùsùlùmí tá a máa fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run òun náà ní kéèyàn máa pè ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ zakara allahu fil qur'an al-karim ọlọ́run dárúkọ àwọn ọkọ̀ tó pọ̀ nínú al-qur'an ọlọ́run ní kó lè dé ọlọ́ha rẹ̀ muhammad máa mi sọ fún wọn wípé ká máa pè allah ká máa allah gbogbo tó bá ti ń ṣe wọn káṣà ní ya allah ya allah ya allah ṣe nǹkan báyìí fún mi ìdí wọ́n fẹ́ béèrè yẹn kán mọ́ béèrè direct kan ní ya allah ìwọ ọlọ́run ọba allah mẹ́sà ìwò mísà ya allah mọ́sà fẹ́ríjì mi ya allah mọ́sà kẹ́mi àwẹ̀dẹ̀ ọ̀rọ̀hman rí anábì sọ fún wọn pé tọ́bá wù wọn kán tún yí padà kán tún ní ya rahman ọba tí kẹ́ ẹni tí ń sin ilé ayé àti ẹni tí ń sin ya rahman ọba alájọkẹ́ ayé ọba tí ó fún mùsùlùmí lọ́lá yóò tún dá kèfèrí náà lọ́lá ọlọ́run ọba ní ń ṣe bẹ́ẹ̀ ya rahman ya rahim awilu rahman àbí kan pè mí ní rahman ayé ma tẹ́dẹ̀ẹ́ fọláwọlẹ̀ asma olùhúsná ọlọ́wọ́n bá ní gbogbo ìjọba fi pè mí nínú àwọn orúkọ mi èmi ọlọ́wọ́n bá náà ni mo ní àwọn orúkọ tó dáa jùlọ mo sì sàlàyé ẹ̀sìn tíra ibadallah ẹ̀yìn orísun ọlọ́wọ́n bá wa limaza takhaf ya abdallah kí ni dẹ́rù bá ìwẹ́rù

ọwọ́ ni alimul ghaibi wa shahada nínú àwọn orúkọ ọlọ́ni ya alimul ghaibi wa shahada ọba tó ma ń tọ́ pamọ́ tó sì ma ń tọ́ hàn síta orúkọ tọ́lọ̀ ń jẹ́ yẹn kò sí ẹ̀dá tó lè bọ́lọ̀ ń jẹ́ láàfin sọ fún àwọn afẹ́ ẹlẹ́bọ kí wọ́n mọ̀ sọ fún àwọn èèyàn pé àwọn ma ń tọ́ pamọ́ mọ́ torí alimul yẹn Allah nìkan ní dájẹ́ ọlọ́run ọba Allah ọlọ́run ló ma gbogbo kọ̀kọ̀ kò sẹ́nìkan tó ma kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run al-malik ọba yìí lọ́ba ọlọ́lá òní ń bu ọlá fún yàn ó tún wá màláka gbogbo ntọ́dá ọjọba lérí gbogbo ẹ̀dá rẹ̀ alukudus ọba yìí òun náà lọ́ba tó jẹ́ pé kò sí láìfi kan nínú ọkọ̀ ọlọ́run kò sí láìfi kan nínú sẹ ọlọ́run kò sí láìfi kan nínú ọlọ́run Allah rẹ̀ ìpè àwa rí ayé lára ọlọ́run kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ alukudus ni salam ọba yìí ọba alálàáfíà tí í fún yàn lálàáfíà ni alìmọ́mínú ọba yìí ó náà lọ́ba tí ó ń jẹ́ mọ́mínú ìtumọ̀ rẹ̀ alìmọ́sọ́dínkù lèrúsùlìhì bí àyàtìhì ó gbé àwọn iṣẹ́ ìyanu fáwọn ànábì rẹ̀ láti lè bá a jẹ́ káwọn èèyàn mọ̀ pé olódodo ni wọ́n alìmọ́mínú ayémọ́sọ́dínkù lèrúsùlìhì bí àyàtìhì alìmọ́hàmín ìtumọ̀ rẹ̀ orúkọ ọlọ́run ọba ní almuhaimin ọba tó jẹ́ pé orí wa ọ̀rẹ́ yìí kò sí tọ́lọ́run ọba orí kò sí tọ́pamọ́ fún ọlọ́run ọba wa ọba yìí orí ọ̀nìkọ̀rọ̀ orí ọ̀nì gbangba al-aziz ọba tó jẹ́ pé kò sí kankan tó jẹ gàba lérí òun ló jẹ gàba lérí gbogbo nǹkan ó tóbi ní gbogbo nǹkan lọ al ọba jẹ nípa ọba jẹ nípa ẹlẹ́lọ́ bá ti ní kọ́mọ̀ nǹkan báyìí kò tó bẹ̀ kọ́mọ̀ sí al-mutakabbir ọba yìí lọ́ba tí ń ṣègbéraga lérí gbogbo ẹ̀dá ẹ̀ kò sẹ́nìkan tó lè ṣe gbéraga mọ́ lẹ́yìn ọlọ́run nígbà ọlọ́run parí ayà yẹn ó ní subhanallahi amma yushrikun tó tóbi fún ọlọ́run ọlọ́run ní mímọ́ fọlọ́run amma yushrikun ọba tó tóbi kọjá kẹ́nìkan tó máa jẹ́ orúkọ rẹ̀ amma yushrikun kẹ́ẹ̀tún ní kankan tẹ́ máa pè ní Allah àbẹ́ ní kankan tẹ́ máa pè ní arrahman àbẹ́ ní kankan tẹ́ máa pè ní alimumiti ọlọ́run bá ní òun tóbi kọjá kẹ́yìn kan tó bá òun jẹ́ gbogbo orúkọ tóun jẹ́ ajẹ́ pé nínú tá gbàgbọ́ òun náà ni pé orúkọ ọlọ́run kò sẹ́ni tí bọ́lọ́run bá jẹ nípa apá ọlọ́run ní wallahu al-khaliqul bari ọba aláà olóhun aláà ni ọba tí ó gbogbo nǹkan al òun lọ́ba tí fa egun jáde nínú ẹran omi àtọ̀ yọ padà wá di ẹ̀jẹ̀ kíkí ẹ̀jẹ̀ kíkí yọ wá di bá ṣẹran nínú bá ṣe ran ọlọ́run yapa ọlọ́run yọ ẹsẹ̀ ọlọ́run yọjú ọlọ́run yọ ọmú ọlọ́run yọ etí ọlọ́run yọ gẹ̀ yọ Allahu Akbar ọlọ́run bá ní àlìbárí lòun ní tó ń ṣe yẹn kò sẹ́ni tó tún lè ṣe mà bọ́ bá ṣe jáde lọ́dọ̀ ya rẹ̀ yẹn lọ́mọ tuntun tí wọ́n gbọ́n pé ah ọmọ lọ́yà yìí báyìí ọlọ́run lòun tó gbogbo ẹ̀ síbẹ̀ àlìbárí al-musawwir òun lòun sì ya fọ́tò rẹ̀ bóun ṣe ọlọ́run ní òun lòun ṣiṣẹ́ náà tọmọ kan bá wá rí bákan nígbà tẹ́ bí tán ọkọjá iṣẹ́ ayé ọkọjá iṣẹ́ àjẹ́ bó ṣe wọ ọlọ́run lọ́ọ́ yàfọ́tò rẹ̀ yóò fi dára kẹ́lẹ̀ bá mọ̀ pé alágbára lọ́lọ́run ọlọ́run bá aláà ó ní láwùlẹ̀ asìmá olùhúsùnà ó ní àwọn orúkọ tó dáa jùlọ èmi ni mo làwọn orúkọ náà albáligá filhus àwọn orúkọ tó dáa tí ò sórúkọ mi tuntun dáa tó máa ni wọ́n pè ní asmaul husna ọlọ́run bá ní yusabbihu lahu ma fi samawati wal ard ẹ̀mà bẹ́ẹ̀mà gbogbo tí ń bẹ sánmà pátá àti gbogbo tí ń bẹ lábẹ́ẹ̀lẹ̀ pátá gbogbo ni wọ́n sáfà mọ́ fọ́lọ́run ọba wa wọ́n wọlé azizul hakim ọba yìí ọba tó jẹ gàba lẹ́rí gbogbo nǹkan tó tóbi ní gbogbo nǹkan lọ ọba ọ̀jọ̀gbọ́n ni ibadala ẹ̀yàn orísun tó bá ti ń wọ orúkọ ọlọ́run ọba káàkiri bọ́ lọ́wọ́ wá sí ọwọ́ wá sínú alukur'an àbí kọ́ wá sínú àdísà nẹ́bùwá muhammad sallallahu alaihi wasallam àwọn orúkọ kan bẹ tọ́jú orúkọ ọlọ́run tó sínú kur'an àmọ́ ó wà nínú àdísì ẹni tó kọ́ ànábì pé kọ́ máa fi pè òun òun náà lọ́lọ́run wọn tó bá rí àwọn èèyàn ànábì alọ́lẹ̀ bá ànábì ní allahumma rabban nas ìwọlọ́run ọba ọba gbogbo àwọn èèyàn adéhìbìlì lálàáfíà ìwọlọ́ba ṣáfi ìwọ ni ṣáfí ìwọ tó fún yàn lálàáfíà ṣáfí ò sínú Kùránì àmọ́ wà nínú hadisi la shifa illa shifa uka kò sí ìwòsàn kan tó tó ìwòsàn ọwọ́ ọlọ́n shifa an la yughadiru saqama tá a fún aláàrẹ̀ yìí òun náà ni ìwòsàn tí ò ní sáàrẹ̀ lẹ́yìn rẹ̀ máa gbogbo tó bá rẹ̀ ní tí ó máa tẹnumọ́ ni اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما èyàn padà kúrò nínú rẹ̀ orúkọ tọ́lọ́wọ́n bá ti ń jẹ́ tó fi máa nábì tí ò fi sínú koran tí ò fi sínú àdísì nínú àdúrà tààkà yìí òun náà ni aṣáfi ààrẹ náà ni asitiri ọlọ́run ní jẹ́ sitiri ọlọ́run yìí jẹ́ satar sitiri lórúkọ ọlọ́run sitiri yìí ó wà nínú àdísì ọlọ́run ní ọmọ tìjú inna Allah hayyun sitirun ọba alààyè ọba tí ìmọ̀ tìjú àwọn ẹrú ẹ̀ sí tíìrù ọba tí ma ń bu ẹ̀dá rẹ̀ láṣìírí ọlọ́run bá bò wá láṣìírí ni gbogbo wa làbá máa rùn kò sẹ́nìkan tó dùn tiwa ọlọ́run bó ọ̀dà sọ àṣírí rẹ̀ bò wá èèyàn fẹ́ kọ́ ọlọ́run bò wọn láṣìírí ọmọ ni yá sí tíìrì ọ̀sítòrò ni ìwọlọba ọba tí bò yẹn láṣìírí mọ́sà ìbò mi láṣìírí àwọn orúkọ tó wá pọ̀ bẹ́ẹ̀ nínú sunna ló sì jẹ́ pé àlùkùránì àtàdísì làáfi sẹ̀sìn tẹ̀sìn àfi máa lójútùú ọmọ pè ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tó wà nínú Qur'an ọmọ pè ọlọ́run bá pẹ̀lú àwọn orúkọ tó wà nínú hadisi wa ma adadu asma'illah mélòó lórúkọ ọlọ́run la ya'lamu adadaha illa Allah kò sẹ́nìkan tó mọ tó mọ iye orúkọ tọ́lọ̀ ń jẹ́ lẹ́yìn ọlọ́run nìkan tó wọ́n bá ti fẹ́ sàdúà ó fi gbogbo orúkọ ọlọ́run ọba ó fi bẹ̀ ó tún wá sọ pé orúkọ tèmi ọ̀mà orúkọ tí màláìka ọ̀mà orúkọ táwọn àfá ọ̀mà táwọn anábì ọlọ́run bá ọmọ tẹ́nìkan kankan ọmọ tọ́jú pé wọn nìkan náà lọ́mọ bó forúkọ náà bẹ̀wọ̀ lọ ìdójà àmà pé orúkọ ọba ọkọ̀ rẹpẹtẹ ẹnìkan ọmọ nọ́mbà rẹ̀ lẹ́yìn ọlọ́run anábì Muhammad sallam ọlọ́run kan ibi kan máa ṣe fi ọwọ́ anzaltahu fi kitabik àbẹ́yẹ tó sọ sínú tíra rẹ̀ bóyá alukur'ani abadis ọwọ́ allamtahu ahadan min khalikik àbẹ́yẹ tó fi ma ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n ń ṣe nínú àwọn orúkọ tó júwe tó wá tẹ́ńpẹ́lẹ́ mọ́ kìtìpọ́lọ́wọ́ bá aláhùn fi orúkọ rẹ̀ yín fi hàn eh, wòlíì kan àbí ṣéwù kan tí òfin hàn nábì wa sallallahu alaihi wasallam nínú àwọn orúkọ tọ́lọ́wọ́n ọba aláàjúwe sínú Quran tẹ́rù ọlọ́wọ́n ọba wá tẹ́ pẹlẹ́ máa ti ń sì ń jẹ́ fún tí máa ti ń pe ọlọ́run gbogbo àwọn orúkọ yìí mo fi bẹ̀wọ̀ ọlọ́run ọba ọ̀wíṣítà àṣàlítàbí ìfẹ́ ìdìbìnàfẹ́ ìdì index àbí gbogbo àwọn orúkọ tó jẹ́ pé ẹnìkan kan ọmọ pọ̀ jẹ́bẹ̀ lẹ́yìn wọ̀ọ́lọ́ wọn nìkan náà lọ́mọ pọ̀ jẹ́bẹ̀ àdúrà yìí àdúrà اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في أكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلها أذني ọlọ́ lè ha ọlọ́ lè máa àwọn sàábà nígbà wọn gbọ́ tán wọ́n ní ìrẹ́ ànábì sí alẹ́ ha kọ́yà lọ lè ha kò sẹ́nìkan tí ó wà ní ìbànújẹ́ kan lé ayé tí bá ń tẹnu mọ́ ọlọ́run padà mú okó nínú ìbànújẹ́ náà kí la fi bẹ̀lọ́run ọba tí àdúrà náà fi tóbi tó báyìí orúkọ ọlọ́run àṣírí orúkọ ọlọ́run àṣírí wà ń bẹ̀ àṣírí tó wà ń bẹ̀ ọlọ́run ọba aláàníkan ló mà tó wà ní ẹpè mí ló kọ báyìí ọlọ́run mà àṣírí tó wà ń bẹ̀ èyí tàbí ni pé orúkọ tó wà alhusna olódájú kò sórúkọ mi tẹ́ tún lè mú jáde orúkọ tó wà ní àdísì òun lọ dáa jù òsorúkọ mi tẹ́tọ̀ mú jáde máa tẹ́fì kí ọlọ́run tó dáa tó torí pípà tọ́lọ́ wọn sọ̀rọ̀ ó ní walillahi al-asmaul husna orúkọ tó dáa jù al-husna tí òsorúkọ mi tuntun dáa tó tó bá kan lọ́dọ̀ àwọn àlùfà àbọ̀rà wà kan ọba orúkọ kan bẹ̀ ọwà lọ lè tọpa orúkọ náà kọ́ lè béèrè lọ́wọ́ àwọn àfà sunna ìpè orúkọ yìí wọn fẹ́ máa fi pe ọlọ́run ìjọ ní Qur'an ìjọ ní hadisi tí wọ́n bá ní kò sínú Koran kò sínú hadisi ò ní fi pe ọlọ́run ọba torí pé ọlọ́run ò sọra rẹ̀ bẹ́ẹ̀ nígbà ọlọ́run ti sọra rẹ̀ bẹ́ẹ̀ yẹn ta ló sọ fún ọpọlọ ń jẹ́ bẹ́ẹ̀ ta ló sọ fún ẹni tó sọ fún ọpọlọ ń jẹ́ bẹ́ẹ̀ ta fún ẹni tó sọ fún ẹni tó sọ fún ọpọlọ ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀sọ́ ànábì ọ̀sọ́ ẹlẹ́ẹ̀kẹta ni kí ṣètọ́n kó gbé ìgbékúgbé wá sínú ọpọlọ rẹ̀ ibi kan máa fi pè ọlọ́run bí yá sí jẹ́ka ṣíṣù Eh, ahamusa ah, kọ́kọ́ aláwọ̀yásù bí kọ́ máa ní yá jẹ́lìjálù àtàwọn orúkọ míì tá a máa ń gbọ́lẹ̀ yorùbá tó jẹ́ pé wọ́n máa ń pè ní ismulaila azami wọ́n ní ismulazami kò sí ismulazami kan tó ju yá Allah lọ aláborí gbogbo asmaul husna bẹ́ẹ̀ ni bá ní ismulazami kan bẹ́ẹ̀ tó di yá Allah yóò ṣe di kèfèrí lábẹ́ ìsìn ọlọ́ tẹ́yìn bá ní àwọn orúkọ kan bẹ tó dájú àwọn orúkọ tọ́lọ̀ ń júwe tá nábì júwe lọ yóò ṣe di kèfèrí lábẹ́ ìsìn ọlọ́ torí pé ọlọ́run lọ dájú wọ́n wá ní míì tó bẹ látara àlákàlà àwọn ìtànijẹ ṣètọ́n òun ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti ṣe ṣírìkù níbi orúkọ ọlọ́run ó ti di kèfèrí yóò wá sọ fún ọ pé orúkọ tọ́lọ́run lóhun jẹ́ máa ń pè é èyí táwọn àgbàlagbà là kalẹ̀ ní kọ́ máa ń pè é ọlọ́run látara bẹ́ẹ̀ yóò wá dọ́ ọmọ náà ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa àdìsí kan wa ó ní inna lillahi tis'atan wa tis'ina isma ọlọ́run bá ní àwọn orúkọ 99 kan isma ó ní àwọn orúkọ 99 kan ọgọ́rùn-ún dí kan mọ́ ní ha dakhala janna gbogbo ẹni tó bá mójútó ọmọ ní wọ́n fi ń pe ọlọ́run ní wọ́n ń pẹ̀lú ìgbàgbọ́ tó wà nínú orúkọ náà janna anábìnrin yóò janna mọ́ ní ha tó wà ń bẹ ìtumẹ̀ òun náà ni pé addaha ọmọ anábìjú àwọn orúkọ 99 nínú orúkọ 99 yìí òun ló láwùjọ wa ife 99 names of Allah a mọ̀ pé orúkọ mi tún bẹ tó tún jù yẹn lọ lọ́dọ̀ ọlọ́run ọba Allah nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa aláǹfààní sádìsì tí mo kà lẹ́ẹ̀kan ọlọ́run ọba ní àwọn orúkọ kan bẹ tọ́jú pé nìkan kan mọ́ lẹ́yìn ọlọ́run orúkọ ọlọ́run ọba pọ̀ rẹpẹtẹ wa níta wa ń gbà lérò pẹ̀lú 99 names of ní àwọn 99 names of ọlọ́run ní àwọn orúkọ kan 99 ni nínú àwọn orúkọ rẹ̀ ní òní jẹ́ káàdì ìsìnbí ìjọ takora wọn ẹni bá mọ̀ tó sì fi ń pe ọlọ́run wọ̀yá àmàlùbí mọ́kútàdọ́ha tó sì ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́ tó yẹ kó ní lára orúkọ náà ìtumẹ̀ ni pé ọmọ pé allah arrahman arrahim almalik alkudus assalam almomin almuhaimin alaziz aljabbar almutakabbir alkhaliq albari almusawwir ọmọ gbogbo orúkọ yẹ ó ti àdáhà ó ti máa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kọ́ máa fi sin ọlọ́run kọ́ máa fi kí ọlọ́run kọ́ fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kọ́gbà orúkọ yẹn gbọ́ ipe ẹnìkan kì í jẹ ẹlẹ́yìn ọlọ́ àlùmọ́mẹ́tù ọlọ́run ọba àlá onìkan nípa yẹn kéèyàn wá máa lóun fi orúkọ ọlọ́run ọba ninety names of Allah òun fi ń bẹ lọ́hùn èyàn wá kún lékejì wọ́n ń bèèrè pé kìí ṣe kú ọlọ́run gbogbo àṣìbáwò láì lè rúṣiná tó lóun gbàgbọ́ yẹn kò gbàgbọ́ mọ́ torí ó ti di kèfèrí nínú ọ̀kan náà orúkọ ọlọ́ Ar-Razzaq ọba tí ń fún yàn lárísìkí oníjẹ́ kó wọ́wà lápò yàn aláàní sínà fún yàn téèyàn bá ti ń wẹṣẹ ẹ̀yọnú ayé kọ́nà ò lè bà sí téèyàn bá ti ń sògùn tajà téèyàn bá ti ń rìn nǹkan mọ́lẹ̀ wípé ah ẹ̀jẹ̀ àfi sí sọ́ọ̀bù eh, kárísìkí ò lè dé onítọ̀hún nígbàgbọ́ nínú Ar-Razzaq torí razak yẹn ọba tí profaidi profaida ni tó máa ọba tí fún yàn ládìsìkì tọ́wọ́ wàá gbà pé kankan bẹ tó lè jẹ́ kọ́ ládìsìkì ọgbọ́dúkọ́ lọ́wọ́ ọba gbọ́ irú ọ̀kan lọ́wọ́ iná lọ́wọ́ wọ́n máa di pé ọkàn lọ́lẹ́ ra 99 names of Allah ọkàn wọ́n ọmọ wa ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní tako orúkọ ọlọ́run tó ń pè yẹn ó Allah ní gafar àbí algafur ọwọ́ afẹ́ pokùnso aníkínlódé onítorí pé ó ti ṣe ọlọ́run ọlọ́run lè fèrè jọmọ ìgbàgbọ́ rẹ̀ àti iṣẹ́ tó ṣe yẹn ó ti tako algafar alwahab ọba tí bóyan ní nǹkan títà yẹn lọ́rẹ̀ bó ṣe gbà pé ń jẹ́ alwahab yẹn yọ wà nínú ẹ̀mí rẹ̀ àti ìgbàgbọ́ rẹ̀ pé kò sẹ́nìkan tó lè fún yàn ní nǹkan kan àfẹ́ntọ́lọ́mọ rọ́fẹ́ ọba yìí ni máa gbéyàn ga ẹni tọ́lọ̀ máa gbéga òní bínú ẹ̀ tọ́lọ́ ti máa pé òun kó gbére ga Allah ló gbéga ètò wọn fi ní àmọ́ lóbi nìyẹn ẹni tó ti wà lókè ọkàn ẹ̀rọ bọ́ ni máa fi àwọn ayé sọ kalẹ̀ ọlọ́wọ́n bá ó ti padà sọ lágbájá kalẹ̀ nínú ma ó sọ kalẹ̀ nínú jẹni ọlọ́run ó sọ kalẹ̀ nínú ẹni bá ti gbà gbọ́ bẹ́ẹ̀ ànábì ni yóò wà àlìjánà torí pé ìmánì ni ká gborúkọ ọlọ́run bá gbọ́ ká sì gbà pé ọlọ́run bá nìkan ní dáṣẹ́ rẹ̀ ṣe torí pé ònìkan náà ló ní àwọn orúkọ yẹn abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sí wa lẹ́ni rí gbogbo àwọn orúkọ ọlọ́run ọba tí ń bẹ lọ́wọ́ wa وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله واعلم بأن كثيرا من المسلمين اليوم يلحدون في أسماء الله وقال تبارك وتعالى وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون أدوك فهم الله ìfẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọba nẹ́bùwà Muhammad a ń jẹ́ ìpọ́ ọlọ́run ọba aláàníkan lọ́ba tí yàgbọ́rọ̀ máa sìn ọlọ́run ọba yóò lórogún kò sí lẹ́lòmíì tí ń bá a ṣiṣẹ́ ẹ̀ òun nìkan náà láso nínú iṣẹ́ rẹ̀ àti ìjọsìn rẹ̀ ọlọ́run ọba alá ojú oyè wapá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rù ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ibadallah ẹ̀yìn orísun ọlọ́run nínú àwọn àgbákò àbí àdánwò tí máa bá àwọn èèyàn lábala òun àlè ìlhádù fi àsìmá ìlà kéèyàn ó máa ṣe kèfèrí nínú orúkọ ọlọ́run kéèyàn ó máa kéèyàn ó di kèfèrí lábẹ́ pé ń porúkọ ọlọ́run lábala orúkọ ọlọ́run èyí lè dẹni tí ò ní wà lìjánà téèyàn bá kíáfù dáadáa téèyàn bá máa ti ń ṣe lábala pé à ń wá orúkọ ọlọ́run tá a fẹ́ fi pe ọlọ́run ismu láìlẹ̀ azami èyí ó sì dọ́mọ náà gbére ọlọ́run aláàtì pé yóò padà máa ṣẹlẹ̀ ọlọ́run bá aláà ọ̀sán náà Al-Qur'an ní wàzárù lẹ́dínà yulhidun ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n máa ń ṣe ìbániwọ́rogún nínú orúkọ ọlọ́run fi asma'ihi sayujzawna ma kanu ya'malun èmi ọlọ́run ọba aláà ọ̀sán wọn lẹ́sàn ìyà lérí iṣẹ́ burúkú tí wọ́n ṣe yẹ tí wọ́n fẹ́ jẹ́ yàn ọlọ́run ti lérí nìyẹn ó lérí ipò wọn di àwọn wo níyà gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ lábala orúkọ ọlọ́run báwo lè ṣe ń ṣẹbọ lábala orúkọ ọlọ́run alákọ̀ọ́kọ́ tasmiyatul makhluqina bi asma'illah kéèyàn dà níyàn sẹ́mi rẹ̀ bó ṣe dà níyàn yẹn bẹ́ẹ̀ náà ní ń sọ jáde lẹ́nu yín wá ń pe ẹ̀dá ọlọ́run lórúkọ ọlọ́run ó sì gbàgbọ́ pé ẹ̀dá yẹn lè ṣe ń tọ́lọ́run bá ń ṣe títí jókòó ẹ̀ sẹ́ni pé ọlọ́run jẹ́ rahuf ń jẹ́ rahim ọlọ́run pé ànábì náà ní bil mu'minina raufur rahim àmọ́ ìjẹ́ orúkọ yẹn bó ṣe papọ̀ yẹn ṣé iṣẹ́ tí ọlọ́run bá ń ṣe pẹ̀lú ráfà rẹ̀ pẹ̀lú ráhmà rẹ̀ pẹ̀lú àánú ẹ̀ tí fi ń jẹ́ raufur rahim ìjà ànábì sàṣọ́là ó dépò ọlọ́run là ó kọjọ ó kọ ni iṣẹ́ kálukọ́ tọ̀tọ̀ bismillah ọlọ́run bá ní òun rahim ó ní bil mu'minina raufur rahim ó lànàbì náà òun náà máa kẹ́ àwọn èèyàn ṣé ànábì lè kẹ́ ó lè sàyàn kẹ́ lọ́rùn ìtọ́lọ́hún gbà lérò pẹ̀lú tó sọ ànábì rahimu ni pé ànábì aláàánú ni àmọ́ rahimu tọ́lọ́hún ọba tí ó sa àwọn tí ó ń sìn kẹ́ lọ́rùn ni ẹni tí ọba sìn iná ní ọ̀dàs alaziz ọba misra ọlọ́run pé ní imuratul aziz ǹjẹ́ aziz tí ọba misra ń jẹ́ yẹn ǹjẹ́ ó ṣe déédéé aziz tọ́lọ́hún wọ́n ní orúkọ papọ̀ ni àmọ́ ìtumọ̀ tó wà lábẹ́rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́yìn bá gbà pé ìtumọ̀ torúkọ ọlọ́run náà ni tẹ̀dá ọlọ́run faqad kafara wa ashraka billah onítọ̀ wọn ti kú ní ẹsẹ̀ islam ìpè ànábì ṣe déédéé ọlọ́run ọba mísírà ṣe déédéé ọlọ́run irú ẹ̀ náà la máa ń sọ tí àyè kà sí láwùjọ wa táàfẹ́ pé abdullatif tani latif abdulrahman ani rahman rahman wa latif wa afẹ́ pé abdulgafari anigafari wa nítorí sọ yẹn ọ̀rọ̀ ẹbọ ni abdulgafar abdullatif abdulrahim abdulaziz aziz wa ọlọ́run ní jẹ́ aziz rahim wa ọlọ́run ní jẹ́ rahim fatahi wa ọlọ́run ní jẹ́ alfataha ọ̀rọ̀ ẹbọ ló sọ nígbà tó gbàgbọ́ yẹn tó ń ṣe sọ̀rọ̀ ẹbọ jáde yẹn tá sọ fún tó bá ọwọ́ náà kó tó wà jẹ́ náà láìsí pọ̀ gbàgbọ́ tọba wá gbàgbọ́ bọba wọ náà ò ní jáde mọ́ ọlọ́run fi ní sayujuzawna ma kanu ya'malun gbogbo ẹni tí ń bá ń ṣe ṣíríkù tí ń fi èmi ọlọ́run ọba tí ń fi mí wẹ̀dà rẹ̀ lábala orúkọ mi yóò wá jẹ ìyà lérí iṣẹ́ tó ṣe yẹn yóò wọ́n náà gbére nítumẹ̀ torí pé ẹbọ ńlá ni kì í ṣẹbọ kéékèèké gbogbo àtà máa wí ọ̀rọ̀ yẹn ká lè túbá ká sì máa kọ̀rẹ́tà àwọn tí wọ́n wí mamani gafari yòsùn ti jẹ́bẹ̀ nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́kejì ìsìbátú ha wọ̀n náà fúyú máa níha tágbà pé ọlọ́run bá ní àwọn orúkọ àmọ́ àwọn àtúmọ̀ tó wà lábẹ́ orúkọ yẹn ọlọ́run ò ní torí kọ́ mọ́ bá jọ tẹ̀dá rẹ̀ àwọn mọ̀tẹ́sílà ibi àwọn ti fẹ́rí gbá nìyẹn àwọn ní arahman bila rahma alalimu bila ilmi ọba alá ń jẹ́ rahman àmọ́ kò ní rahma ọ̀làánú níkan jẹ́ àjọkẹ́ yá àsàkẹ́ ọ̀run wọ́n ní alimu lọ́lọ́run àmọ́ bila ilmi ọlọ́run nímà kò nímà wọ́n kàn jẹ́ alimu mùsùlùmí kan náà làwọn dáwé yóò ibi wọ́n sá lọ wọ́n fẹ́ sákù bí pé ká má fi ìmọ̀ tẹ̀dá ká má fi jẹ tọ́lọ́run àwọn alọ́lọ́run nímà torí yọjọ tiwa nígbà tó wà nímà ó sì lóhun ó sì pẹlẹ̀ lóní mímà ipò wọn ọlọ́run ọbọ onímà lòun máa mú àwọn orúkọ kan jáde nínú orúkọ ọlọ́run ọba ẹgbẹ́ bí alaziz kí èèyàn wá máa pe ọlọ́run ọba ní òsà àbí kí èèyàn máa pe àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn òsà ní òsà òsà yìí àwọn ará maka nígbà wọn bí wọn pé orúkọ tẹ́ sọ òsà yìí tí ń jẹ́ òsà yìí mọ̀lẹ́ tí mo ń látara aziz eléyìí ó máa jẹ́ aziz kékeré tó wọ́n máa jẹ́ aziz ńlá gbogbo ẹni tí máa mú orúkọ kan jáde nínú orúkọ ọlọ́run ọba àlá tọ́lọ́ wọ́n lọ́ti ó ti di kẹfẹ̀rẹ́ lábẹ́sìn ọlọ́run wọ́n mú látà òsà látà wọ́n mú látara ìlà wọ́n látara ìlà làwọn ti mú àwọn fà jáde tòkè ọmọ jẹ́ ìlà tìsàlẹ̀ ọmọ jẹ́ látà wọ́n jọ mọ́ communicate ara wọn tòkè ọmọ jẹ́ aziz oye tìsàlẹ̀ ọmọ jẹ́ ọ̀zà ilé yìí náà ń ṣẹlẹ̀ lábàlá àwọn orúkọ ọlọ́run bàbá tiwa ńlẹ̀ yorùbá ń tí wọ́n máa sọ fún wa pé tá a bá fẹ́ pe ọlọ́run tá a fẹ́ kọ́gbọ́ ká máa ní yá jàlìjàlù jàlìjàlù ka àwònúka ilé ìka yá jàlìjàlù yìí àwọn fàájá látara yá jàlìjàlálì wal ikram láfi dúlé àwọn bàbá yẹn lọ́rùn ipe yá azizu yá fata yá jàlìjàlálì wal ikram ó ti tó wa èwo tún ní ìtẹ́tún kọ tí ò ní tùmọ̀ yá jàlìjàlù ìfàyídà kan tuntun lọ́wọ́ bàálà wọ́n ní orúkọ yẹn kọ́dà kó tó gba ọlọ́dọ̀ bàbá kan ní Kano ní Kaduna ní Sanfara àbọ̀lọ́dọ̀ bàbá kan ní Morocco àbí ní Fásì àbọ̀lọ́dọ̀ bàbá kan ní eh, Kaula tó bá bá wọn roko tán tó ṣe xidima fún wọn tán wọ́n sì wá fún ọ ní orúkọ náà yóò fi àsùnmá òlá ilẹ̀ òsínà tó wà ní kùrán yóò fi ilẹ̀ yóò wá travel lọ kàwùlá látàlá pé wọ́n fẹ́ lè gba orúkọ àdìjànú ṣe sókọ lọ ẹ gbọ́dọ̀ fà kankan yọ kílẹ̀fẹ́ dàrú fún ahamusa kọkọ aláwò yasu níbo lẹ́tírí wọ́n ní alifu yẹn ní àwọn orúkọ lọ́la àwọn ti mú ahamu sakọ́pù wọ́n rán wọ́n rán jákujáku wọ́n ti kílíọ̀nù fún yín wọ́n ti sàlàyé ọ̀nà fún yín ọlọ́run ní kúlìdé Allaha widu rahman ayyama tad'u wọ́n ti sàlàyé àwọn orúkọ yín as-samad al-wahhab al-qahhar al-razzaq al-fatah al-ghafur al-ghaffar wá ló bí àhámú sàkàkà láwọ̀ yẹn sùn kí wákàtí àwa ní kí ni túmọ̀ ẹ̀ ọlọ́run ọ̀ma kí bàbá pè túmọ̀ fún ọ ọlọ́run bàbá náà láwọn ọmọ túmọ̀ ẹ̀ fáwọn bàbá tó fáwọn náà wọ̀ ibi tí àdánwò ti bá wa nílẹ̀ yorùbá ni ẹ jama gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn orúkọ burúkú ńlé kó tó ṣàdúrà léfẹ́ àwọn afẹ́sìn ìpẹ́ dàpọ̀ orúkọ tán fún mi ní kí ni túmọ̀ rẹ̀ torí wọn náà gbọ́dọ̀ mọ̀ tó máa tó ń ṣe kẹ́mì rẹ̀ kó lè bá wà níbi àdúrà tó ń ṣe tọba yá gafar ọba tí sàbúrìjì fún yàn tí ò ṣẹ̀ṣẹ̀ tí ò lè parẹ́ omi ọmọ bọ́ lójú ẹ tọba yá gafar yá sitir usturni yá gafar igfirli ẹ̀yọ́ mayami ẹ̀dá kan tó tọ́lọ́wọ́n bá wa orúkọ ọlọ́run iṣẹ́ àwàdà tẹ́yìn bá pè wọ́n náà lóko kókò ó bínú orúkọ tí wọ́n sọ tẹ́yìn bá pè ọ́ ó bínú lẹ́nu kan máa fún olóko kan nítorí pé ìwọ́kọ oníkan máa fi pè ọ́ ó bínú ibi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti sori burúkú nù lábala pé abala tí wọ́n fẹ́ pé orúkọ ọlọ́ ọlọ́mọṣà tọwọ́ sọ́nà o ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀ nínú àwọn tí máa múyàn tí máa múyàn di ẹlẹ́bọ òní kéèyàn máa sọ ọlọ́run ọba lóko táwọn ẹ̀dá rẹ̀ ń jẹ́ ẹ̀dá ní jẹ́bẹ̀ ọwá fi ń pè ọlọ́n kí ni mọ̀pọ̀ ọlọ́run bá ní bàbá bàbá lókè gbogbo ẹni tí bá ń sọ tọ́ bá máa tó wùn sọ yọ wọ̀ná lọ ọmọ tẹ́ ń pè bàbá ni ọlọ́run lam yalid wa lam yulad ọlọ́run lọ́wọ́ bímọ ẹnìkan òsì bíhun inú ẹnìkan ìmọ̀ pé ọlọ́run bá ní yá mulikha maksalina marinusu dabarinus yá mulikha mùlíkà yẹn àwọn asahabul káfí ni àwọn àjọ kan tí wọ́n sá kúrò nílùú kan torí pé wọ́n fẹ́ bá ọba ló wọn sọdún ẹbọ wọn lọ lè sá sínú kòtò kan ajá wọn onípìtì mẹ́rin òun lọ tẹ̀lé wọn ajá kan nínú wọn ó tẹ̀lé olówó ẹ̀ àwọn méje ni wọn ajá wọn ló sì kẹjọ wọ̀kẹ́lì bò hún sáà hù ọlọ́sọ ní Qur'an ní sọ́tìlì káfí wọ́n sàpamọ́ síbẹ̀ torí pé wọ́n fẹ́ ṣẹbọ ẹbọ àjọṣepọ̀ nílùú wọ́n jáde kúrò níjọ́ ẹbọ wọ́n wà lábẹ́ àpáta ọlọ́run bá aláà kọ́ wá kùn wọn lọ́rùn síbẹ̀ fún ọgọ́rùn-ún ọdún mẹ́ta àtọ́dún mẹ́sàn wọ́n jíjọ́ kejì báyìí ọ̀kan nìkan lè ránjẹ wá pẹ̀lú owó wọ́n mú owó dáàrin ìlú àwọn tó ń fẹ́ dájà lọ́wọ́ wọn ń sọ fún wọn pé àwọn eléyìí àwọn tí wọ́n máa ná owó kówó ni wọ́n lówó kówó báwo àná làwọn kó lù náà Allahu akbar wọ́n mú dọ́dọ̀ ọba ọba ní irọ́ ọ̀la àná làwọn kó lù àwọn sì fẹ́ jẹun lòun fi wá ránjẹ́ kọ̀mọ̀pọ̀ lọ́wọ́ ọba aláàtì kùn wọn lórun fún ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn ọba yẹn lọ́wọ́ túlé lọ́wọ́ wo àwọn owó tí wọ́n ná ó ní owó tó mú wà àwọn bàbá bàbá wọn lọ́gọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn ni wọ́n náwó náà ọlọ́run fi jóyé wáyé pé ká sùn ní sàárè ká sì jí sálì kìáàmà fẹ́rẹ́ báyìí àwọn ẹni yẹn nígbà táwa wà nílé làwọn àfáà wa ọlápá àwọn náà mọ̀ àdáwò tọ́kàn wá bá wa nísìnyí pé àwa ń sàlàyé fún wa pé ẹ má ṣe nǹkan yìí má nígbà ìmọ̀ nìyẹn ẹ yí padà wọn làwọn ò yí padà nígbà táwọn alẹ́ jẹun jọ òun tí wọ́n sọ fún wa yìí ni pé káka sọ́tìlì káàf pé kábi ṣe kútúbà orúkọ ọlọ́wọ̀n ọba orúkọ ọlọ́wọ̀n ọba wò lákọ̀ọ́kà àti kàkà ya muliha maktalina maslina marinusu dabarinusu yusu àwọn nusu kìtìmẹ́rù kìtìmẹ́rù ni ajá tó sì kẹjọ wọn ìta máa jí pé láàárọ̀ nù lánìyàn pé à ń pe orúkọ ọlọ́run ọ̀rọ̀ tó sọ yìí wà ní tafsir ibn kathiri ìmáàmù tó bá kí ó kọ́ lọ lè kàmẹ́ àwọn bàbá wa wọn ìjọ kọ̀rọ̀ ti lọ́pọ̀ jù ní tí wọ́n ṣe àníyàn dáa máa fẹ́ pe ọlọ́run àmọ́ wọ́n gbé gbági láwọn eré àkàn tó ìka kọ̀rẹ́tì níta ń sọ nílé yìí bàtọ́ fẹ́ di àfa súnà àtàfà bídíà wàhálà dé wàhálà òde à ń kọ́ collection lọ́fẹ́ dìjà báyìí sí ń correct nínú orúkọ ọlọ́run ọba yìí bàbá tó dé nínú ọ̀rọ̀ sọ́lá irun à correct nínú ọ̀rọ̀ àwẹ̀ à correct correction gbọ́dọ̀ máa wà nítorí pé alukurani wà nílẹ̀ súnà wà nílẹ̀ ìdí súnà pé fún wa òun náà ni pé orúkọ àwọn ẹ̀dọ́ ọlọ́run ni bó làásù wa sọ ọdún kọ ọlọ́run gbogbo àwọn bàbá náà kọ́lọ́mbà yá fi wọn kọ́lọ́mbà fèrè jì wọn gbogbo àwọn tábà wá ní ojú ọ̀nà a sì wọ̀ náà níjáde wọn tó dáwà tí àwa ti mọ̀ pé ọlọ́run ọ̀jẹ́ bẹ̀ kí èèyàn mọ̀ pé ní alájàngbìlà sí ò ní bínú sálájàngbìlà lórúkọ ẹ ẹni tí jálájàngbìlà wà lọ́tọ̀ tí wọ́n bá pè kò ní bínú yóò lóhun ni tí wọ́n bá fi ń pè wọ́n wó bínú yà mùlí hawa mọ́kísàlí náà ń bẹ ẹ̀dá ọlọ́run ni bọ́wọ́ ti máa fi pè ọlọ́run Allah subhanahu wa ta'ala bó ti jẹ́ pé gbogbo àwọn tafẹ́ fa orúkọ ọlọ́run kálẹ̀ bẹ̀rù ọlọ́run orúkọ ọlọ́run asma'ullahi tawqifiyya ọlọ́run ọba àlá ó gbé fún wa ní Kùránì tàbí sí àníkọjá méjèèjì níta sí ń fẹ́hùn ààrí tá a bá ń pe àwọn orúkọ ọlọ́run tó wà nínú Al-Qur'ani àti sunna ẹjẹ́ adúró lérí tá a náà fi kalẹ̀ fún wa ẹ má jẹ́ àyà sọ́tún ẹ má jẹ́ torí ni wa àbádùn tètè gbà àìsè tètè gbà àdúrà ńgbà mí ìkẹ́ ọlọ́run ní ìwọ́ lọ́mà ló fi wò pé ńgbà tó pè yín Qur'ani tán tó pe tàdísì tán báyà kó tó máa pè mí nídìí bẹ́ẹ̀ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́mọ́sà sí wa lórí rẹ̀ àwọn orúkọ ọlọ́run ọba ìgbàpọ̀ wà ó sì wà náà lọ́kọ̀ọ́lá náà tàdísì ẹ máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ẹ máa ṣàdúrà pẹ̀lú ẹ̀ ẹ máa pe ọlọ́run pẹ̀lú rẹ̀ tó bá ti yá latif ọ wà ní olùtúfù bíi musa ìsànú mi ó ní yá latif yá latif yá latif yá latif yá latif no inú táwọn àgbàlagbà gbé kalẹ̀ tí ó kọ̀rẹ́tì yá razak yá razak yá razak yá razak yá razak no yá gafar yá gafar yá wadúri yá wadúri no ó porúkọ lọ́wọ́ aṣọ tó ń fẹ́ anábì ní yá hayu yá qayyum anábì ní wọlọ́wọ́ bá bá láàyè ọba tí ó fara sí kankan yá hayu yá qayyum bi rahmatika astagir asli ili sha'ani kullah wala takilin ila nafsi farfata ayini ẹwà dọ́ta anábì sí lẹ́yìn rẹ̀ ó pe okọ̀ ọlọ́run ó wá ní tún ọ̀rọ̀ mi ṣe mọ́ dàmí dára mi láàrin ìgbà téèyàn dijú tí ń yà padà ó ní yàrá záàkù rìsùkùnì ìtọ́mọ̀ òfuranu ó bu ọlárìsìkì fún mi lárìsìkì ó ní yàrá záàkù yàrá záàkù yàrá záàkù ọ̀ ń gbìyànjú ọ̀sán tó fẹ́ kó ṣe tọ́bà wa malárúbá tó fi sọ ó ní yàrá záàkù fún mi lówó yá gafaru fèrèjì mi yá jabbar ẹni tó jẹ gàba lérí mi tí ní ó fi da kò lè mọ̀ tó mọ orúkọ ọlọ́run tó ń gbé ibẹ̀ ló ti já kúrò lọ́dọ̀ àwọn àfún bídíà nígbà bá ní yá ṣíjà kàṣí ṣùṣù ní ẹ̀dàkùn kí ni tó mẹ́rẹ̀ lọ́dàkẹ́ ah, toró náà ma àfà tó fún náà ma àwọn àfà tó fáwọn tó fún náà ma àwọn tó bá dé yá aziz ó ní tuma yá fata ọba tí sínà iftah lè sínà fún mi asalula ta'ala ya gifir lana zunubana wa istur lana ayubana asalula ta'ala bi asma'il husna in yaqdi ajatina وبصفات الأولى وبوادي أنيته وبقدرته على كل شيء اللهم خص بنسته كامنا إلى ما في خير العباد والبلاد فتح علينا أبواب البركات أبواب الخيرات وقف لنا ذنوبنا واستر عيوبنا اللهم يا ستر أسرنا اللهم يا غفار اغفر لنا اللهم يا فتاح افتح علينا أبواب البركات والخيرات بنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا فاستغفر الله إنه هو الغفور الرحيم